أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد ادعو الله ọ̀dọ̀ Ọlọ́run alhamdulilayi ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà ni ọba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jà dánábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kọ́mọ bá nàbí àti àwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí à ń tẹ̀lé ju pọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbèrè kíámà allahumma amin. eléyìí ni ètò yín tó wa dáwàtò lè haq ìpèpè òdodo èyí tí wọn ò lù ú tí máa ń dẹ́sẹ̀ tìgbà ẹnì kọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí yànnà bódìjà central mosque tó wà ní òpópónà márosẹ̀ ní ọjọ́ ní ìlú ìbàdàn tí àwọn sásùwà suleiman muhammadu awal amúbíẹ̀yà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ kọlọ̀nbalẹ̀kọ́lá kí ó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká sẹ́rù wa ka àlìjánná kọlọ̀nkọ́lá jẹ́ kan sọ̀rọ̀ bí rọmọdá tó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà ni a tún fi ń fún wa ní àwọn oríṣiríṣi ètò gẹ́gẹ́ bí a ti sọ lọ níbi ìjọ méjì sẹ́yìn lórí ọ̀rọ̀ ẹbọ oríṣiríṣi ìbéèrè òun ni àwọn èèyàn tún béèrè lórí ọ̀rọ̀ ẹbọ ẹ̀ tá a sì fẹ́ kí ustaṣu wa kí wọ́n sáré bá ní dáhùn rẹ̀ so inú ìbéèrè alákọ̀ọ́kọ́ síwájú kó tó di pé a lọ sí ìbéèrè tó jẹ mọ́rọ̀ ṣírìkì àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ní àsìkò tí a wà pẹ̀lú wẹ́dà bí ojú ọjọ́ bó ṣe rí ní àdúgbò tiwa níbi ìjọ́ mélòó kan sẹ́yìn òjò kan rọ̀ tó jẹ́ pé láti bí aago bíi mẹ́fà sí márùn-ún àbọ̀ òun nílẹ̀ ti ṣú nígbà tá a sì gbọ́ yí pé àwẹ̀ ká gba àwẹ̀ láti ìgbà tí àlùfájàrí bá ti lọ yọ tí ó di ìgbà tí òòrùn ọwọ̀ so ṣé yàrá lè sínú ní bíi five thirty òrùn òkú lè jáde mọ́ tí o gbójú ọjọ́ kódà tí ilẹ̀ ti fẹ́ ṣú kí stars wa kí wọ́n bá ní dáàrin ṣé àǹfààní ńlá ni ọlọ́run fún wa ní irú àsìkò báyìí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah wa ba'ad. ẹ à ń fi àsìkò yìí pé alákìyèsí pípọ̀ wípé eléyìí ń tó kù pípọ̀ láì dáa ni o kí èèyàn máa sínú nírú àsìkò tá a wà yìí ní aago mẹ́fà àbọ̀ ní ẹ̀rí wípé òjò ti rọ̀ tàbí oòrùn lè padà ràn oòrùn tí a rí òjò tó sú ó ní òjì àárí kìí ṣe pé oòrùn tí ì wọ̀ o ní àsìkò yẹn ìgbà tí a sínú lánàá a láíláí wẹ́dà ò lè yí ká ti wá rí ìyàtọ̀ thirty minutes lójú ẹsẹ̀ báwọn kọ́dà nílùú yìí ó yẹ ká mọ̀ lóore lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú dára tó tún ṣe fún wa lọ́wọ́ tá a wà báyìí nineteen hours ìní à ń fi ń gbààwẹ̀ báyìí ní UK kọ́dà torí ń lumi mi gẹ́gẹ́ bíi Finlandi tó yẹ pé twenty two hours òní à fi ń gbààwẹ̀ báyìí kí làwa wá fẹ́ wí o pẹ̀lú orí ńlá tí alọ́sọ̀tà tó ṣe fún wa kọ́dà ẹ̀ tún wàá mọ̀ wèmọ̀ tí ń bẹ́ẹ̀ bí àlámẹ́rì àwọn tí bá ń dẹnu eléyìí wò tójò bá sún ní ìsìtàbò jòrùn lọ́lọ́wọ́ ní six thirty tí ń lọ sínú wọn ó tún wá padà fi àwọn nǹkan para wọn la yàtọ̀ sí wípé wọ́n ń lọ rèé sínú sí ọ̀sán àwẹ̀ tọ́jẹ́ wípé òrùn ètí wọ̀ wọn ó tún wá sí ní àsìkò àlàásàrì tọ́jọ́ wípé òrùn ò tí ì wọ̀ ẹ dákun ẹ jẹ́ á mọ̀ sí ẹ̀sìn ọlọ́run ọba yọ̀bọ̀yọ̀bọ̀ òǹkàlùkù ò lè wọṣọ tó dọ̀tí sọ́rùn kó fẹ́ fi bóde bóòlù ṣe wá jẹ́ pẹ́sìn wa láàmú wa paláró bó ṣe rí ó rí ẹ dákun jàmáà bá a ṣèjọ rojú ọlọ́run ọba náà òun lájọ wà áfítà o ọlọ́run mọ́sá àgbà nígbàdà fún wa wasalaamu aleykum turakatu. wa aleykum salaam wa rahmatulah barakatu. kọ́lọ̀ ń kọ́ bá ní sàn àwọn ustaṣu wa ní ẹ̀sìn olóore ìbéèrè mi tí ó tún wà níbí ẹ dákun ká sọ yí pé ní àdúgbò kan èèyàn fẹ́ gbalé ṣùgbọ́n fi wọn ládùúgbò náà ní pé gbogbo ẹni tí ọba gbalé yóò wá sí landlord meeting láti wá dá ìbọn kọjá tàbí kó wá fi oògùn búra tàbí ó lè tiẹ̀ ń jà ládùúgbò òbí kan tí wọ́n á ní gbogbo ẹni landlord sì ti pẹ́ lọ́wọ́ sí tí nǹkan bẹ́ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ ọyá kálukọ́ wa máa búra kó a fògùn búra pé òun ò lọ́wọ́ ń bi bó lè ṣe ń wọ àdúgbò sẹ́lẹ̀ náà sí ààrẹ ẹ̀bọ ni kọ́lọ́n kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah baad ẹ ẹ jẹ́ àkíyèsára níbi eléyìí o ìbéèrè tó ń béèrè béèrè ọlọ́mọsà abánisánlẹ̀sán olóore wípé èèyàn fẹ́ gbalé ládùúgbò kan tàbí èèyàn ṣẹ̀ṣẹ̀ kọ́lé sádùúgbò kan wọ́n wà pé èèyàn jọ láàrin àwọn láńlọ́ọ̀dù káàkiri aláàjì aláàjì àná wà ń wọ́n wà ní kí ọmọ wa dá ìbọn kọjá tàbí kéèyàn ọmọ fi oògùn búra kéèyàn ọmọ dá irin kọjá gbogbo eléyìí ẹbọ ni o mùsùlùmí ò gbọdọ̀ débẹ̀ ńlá fi ń rọ àwọn bàbá wa kí wọ́n jọ kí wọ́n gbọ́ ẹ̀sìn yìí dáadáa n tí salam ti ń pariwo fún wa ni pé ká má pa nǹkan kan pọ̀ má lọ sọ̀rọ̀ àtàlá nítorí pé nú ẹ̀mí yín n tẹ́ ń sọ fún wa ní ìsìn wípé n ẹnikẹ́ni ọ̀dà kọjá n ló lè padà fa burú ṣe tọ́bẹ̀ kó àdánwò wo àdúgbò tọ́bẹ̀ mi omi ògùn ni òórùn nu pa ògùn ni ọ̀pánu tọ́ba sì è jẹ́ wípé ọ̀dà ìbọn náà kọjá pé ògùn ní kọ̀ǹtù rẹ̀ ìgbé ọlọ́run ọba kó o lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lọ fún nǹkan mi ò lélẹ́yìí ẹ̀jẹ̀ á jìnà sí o èèyàn gbọ́dọ̀ tán sórí eléyìí kálíbàárì yọ̀ọ̀nù ọlọ́run ọba o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀dà ní ọjà tíá bóyá ibi tá a ti ń tajà ni àbí ibi tí a ti ń ṣiṣẹ́ wa àwọn èèyàn kan ó kú lẹ́gbẹ̀ẹ́ wa ó tún di bí ọ̀sẹ̀ tó tẹ̀lé ẹlòmíì tún kú ah, káwọn bá kò bá jẹ́ pábá àdúrà náà ṣe o kàn bá fi kú sílẹ̀ náà ṣé ó tán jẹ́má rẹ̀ bọ̀ náà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala wa baad. ee eh, eléyìí èèmọ̀ kan náà o lórí wípé tí èèyàn bá kú lọ́jà kan tí wàá fi ń di pé kò túùtù ju bíi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lọ ẹlòmíín náà tún kú káwa ní ká pàjà kápá fẹ́ ṣètùtù ẹ eh, ẹ dákun ẹ jẹ́ àkíyèsá lórí eléyìí o bó tiẹ̀ jẹ́ pé àwa yorùbá gbogbo ọ̀nà pátá tí kú lè máa gbà wá ní yorùbá fi tilẹ̀kùn mọ́ kú wọn lọ mẹ́jẹ̀ àtọ́jú oorun bójú kú mẹ́jẹ̀ àkú làárọ̀ mẹ́jẹ̀ àkú léwe mẹ́jẹ̀ àfọjọ́ ọlọ́jọ́ lọ mẹ́jẹ̀ àkú mọ́ndé mẹ́jẹ̀ àkú jímọ̀ mẹ́jẹ̀ àkú njọ́ ọdún gbogbo eléyìí náà béèyàn ṣe ládùá nígbà tí tọ́lọ́wọ́n bá dé yóò kúkú kò ìyẹn lọ́wọ́ àfà tí ànábì sọ̀rọ̀ sálàm fi kó alẹ́ pọ̀ tá a bá tẹ́ òkú wájú tá a bá ń ṣàdúà fún nígbà tá a bá ń kírun sí la yọ̀ọ́ wà nú àdúà wípé Allahumma la tahrimna ajran ọlọ́run ọba o dákun ẹ̀san táàrí ń pa apá akínú sẹ́ni ìlà tá a bá ń sì pè má fi ra àwa náà láre kọ́dà wàlá taftinna ba'da má jẹ́ kí èṣù ọ̀ padà bá ti a jẹ́ lẹ́yìn gbàtẹ́ni ìbá lọ tán má jẹ́ kí kúrì ọ̀ orí ibú fún wa ẹ wo èèmọ̀ tí àǹsàmù wa bẹ́ẹ̀ nìkan bá ti kú àsìkò tiẹ̀ ló yẹn Allah sọ̀tàn bá ní sọ́nà sọ́tù alẹ́ mọ̀rán wípé a'udhu billahi minash shaitonir rajim wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah ẹ̀mí kan ò ní bọ́ àfi pẹ̀lú yọ̀ǹdọ́lọ́wọ́ ọba kitaban mu'ajjala ìgbà tásìkò rẹ̀ sì tóni wọ́n ti kọ́ọ́lẹ̀ ìgbà kọ́dà kò lè léṣẹ́jú kan wa li kulli ajal gbogbo sẹ́ńtúrì kọ̀ọ̀kan jẹ́nẹ́sẹ̀ kọ̀ọ̀kan ló ti lásìkò kankan tó ń kálukú wọn ó lò básìkò tó ń kálukú bá ti ń tó báyìí wọ́n máa gba ẹ̀mí náà ni ẹ dákun ẹ jọ̀ọ́ wọ́n gbẹ̀mí òǹkàlùkù bàbá tí ń tó ìwà lọ́rẹ̀ máa tún wà lọ́rẹ̀ máa sáàdì èṣù lórí ntọ́lọ́wọ́n ọba ti parí kèé ṣe nǹkan tọ́tọ́ sí mùsùlùmí ẹ méjì àbá wọn mọ́ délé ìwò kọ́dà àtúnrí ẹlòmíì bí wọ́n bá ti ń ṣe léyìí lọ ní dàdà ní òtún ti fi àwọn èèyàn lẹ̀ tí ó sì tún lọ́ máa pe àìlà tàbí kọ́ lọ́ máa pe àlàásárì ṣé ẹ rí pé ẹ̀sìn wa ẹ ìwọ̀nba mọ̀ ló sì yé wa bíi ẹ jẹ́ àdàkùn ẹ jẹ́ kí a rí pé àgbàgbọ́ yé ẹ̀sìn ká lè bá a tán sórí ìyọnu ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ dákun àwa ń pariwo fún wa báyìí gbogbo ọjà tí wọ́n bá ti ń ṣe léyìí ẹ̀yin ìyá lọ́jà wa ìbàbá lọ́jà wa ẹ dákun ẹ bá ní dúró ti ń ti ọlọ́run fún sàlám tó jẹ́ oríire kẹ́yìn náà lè tán sórí dáadáa àti gbogbo àná bá a jọ tán sórí dáadáa eléyìí ò sínú ẹ̀sìn ọlọ́run ọba o kálọ̀rì máa torí pé nìkan kú káfi wá sọ̀rọ̀ wa do lórí ibú tàbí káfi sọ̀rọ̀ dọmọ ná tàbí ká sọ̀rọ̀ di ẹlẹ́bọ eléyìí ẹ̀bọ hánrán ni kí á lọ̀rì jìnà sí kásì má tàn sórí bẹ́ẹ̀ nítorí pé ń bá tàn sórí bẹ́ẹ̀ ọlọ́lọ́hun ní foríjì o wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kọ́lọ́n kọ́ba ní san àwọn stars wa ní ẹ̀san lóore. eléyìí ni ètò yín ètò Wadawatul Haq tí a ń bá ní fi ìdáhùn sí àwọn ìbéèrè tí ó ń ru wa lójú. ẹ dákun stars ládùúgbò bíi tí èèyàn kọ́lé sí olè wa ń dààmú ó lè ṣe ń dààmú bẹ́ẹ̀ èèyàn òṣòro wà àti gba sọ́jà kòrò wà àti gba ọlọ́pàá owó òkè ọ̀dà náà jẹ́ ń lọ ra tí wọ́n tún rìn nínú ayé díẹ̀ tí wọ́n sì tún mọ̀ ń pa bóòlù yẹn ṣe lé sọ́lé wọ́n wá fún láwọn nǹkan pé kó so mọ́ bẹ́ẹ̀ pé bóòlù bá dé yóò mú gbalẹ̀ yóò mọ̀ gbalẹ̀ tàbí ó lè kò tiẹ̀ ní mọ̀nà nu lé yìí gbogbo ìbí mọ̀ dàrú mọ́ lójú nu sílẹ̀ yìí náà ṣẹ́ bọ́ ni torí àìlò lọ́sì lójọ́ lọ sí pé ntòun tó ní kó lè ọmọ kó. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah baad eléyìí náà ara ìmọ̀ọ́mà Allah subhanahu wa ta'ala tó dá wa tó ní kéèyàn ká máa jọ́sìn fóun nìkan ṣoṣo òun náà lélẹ́yìí ẹ dákun gbogbo ohun tí anabi sallallahu alayhi wa sallam kọ́ wa ká máa wí láàárọ̀ ńbẹ ká máa wí lọ́sàn-án ká máa wí níyàlẹ́ta láti lè bá a máa fi máa ti aburú jìnnà kú òkúrò tí máa fi gbé aburú kú òfun wa irú ẹnikẹ́ni tó bá kọ́lé tàbí ọba rẹ̀ ń ti ilé ń tọ́ dáfúnà ni kó máa sọ̀pọ̀lọpọ̀ àdúà àdúà rẹ̀ bẹ̀rẹ̀ kọ́sádùà fún lù kó ṣàdúrà fún rárá rẹ̀ náà kó ṣàdúrà fún ìrọ̀rùn kó wá náà kọ́lọ̀njọ́ jáde méje kí á rí aburú tá a bá wá rí ẹni tí ń lọ rèé fi nǹkan kan kọ́lé yìí lẹ́mìí pé nǹkan yìí ló lè gbà wọ́n lẹ̀ ẹbọ tá à ń ṣàlàyé rẹ̀ náà òun náà lélẹ́yìí ẹ ti ẹ̀jẹ̀ á wò àlìjànnú oníbẹ̀ǹbi ìgbálẹ̀ tí wọ́n so mókè yìí ńlọ́fà ń gbà mí tọ́jú pé wọ́n so ìgbálẹ̀ náà mọ́ náà olè ó sì tún padà wọlé náà wọ́n ó tún kó ilé nítorí pé tó bá jẹ́ pé àlìjànnú tí ń bẹ láàrọ̀ olè tí ń bọ̀ òun jẹ́ bí ọmọ ogójì ọdún ṣùgbọ́n àlìjànnú tí ń bẹ ń tó ń lé fi kọ́lé kò ju bí ọmọ ọdún mẹ́wàá lọ ẹ dákun bẹ́lẹ̀ yìí wọn bá ti rí ọ̀gá rẹ̀ ní ó ti họ wò ń bẹ̀ nígbà bá sì kò létí wọn kò tán àlìjẹ̀nu ò tún padà bẹ̀ tọ́ba wá dijọ́ mi tó lè mí ìbá tún wá wá tọ́jẹ́ wípé n ti ń bẹ̀rẹ̀ nínú àlìjẹ̀nu kò ju ọmọ òòjọ́ lọ tàbí ọmọ ọjọ́ méje sẹ́yìn pé ọmọ ọdún mẹ́wàá náà agbára ìsàlẹ̀ ka eléyùn wọ́n wà ní amú eléyùn ọ̀lẹ̀ ìfi ọpọlọ sí pẹ̀lú ète ṣèyítọ́n pẹ̀lú àwọn àlìjẹ̀nu yìí láti lè bá a dá àlìkí àmọ́rù mọ́ wa lọ́wọ́ òní gbogbo eléyìí jàmáà ẹ̀jẹ̀ á gbà pé Allah subhanahu wa ta'ala òun lọ́mọdé àrílẹ̀ ńkọ́ mélòó mélòó ẹni tí ń ṣe wàhálà àjò alọ ńgbà tá a fẹ́ sa owó tá a fi kọ́lé tọ́jọ́ ọ máa rò mélòó mélòó ẹni bí àti pé ń lé ni tí جعل lahu شركاء فيما atahuma فتعالى الله عما يشركون ọlọ́run ní wàá sọ̀rọ̀ fún yín tán báyìí màá fún yín lọ́mọ àtàbọ̀mọrin lálára mi náà kẹ́ ẹ wá máa wá dúpẹ́ fèmí lọ́ba subhanahu wa ta'ala ẹ máa wá sákàkà lẹ́yìn èṣù wípé èṣù dákun o mẹ́jọ rẹ̀ yọ̀bọ o tí èsì ìṣó ń lo sóore ń fún yín jẹ̀mọ́ ẹ̀ dákun ajá kí èsàrà o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi. ní abẹ́ àsìkò ọ̀sán ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn àfa lọ́wọ́ lọ àwọn àfa àlélẹ̀ kì í ṣe ilé ológun kì í ṣe ilé babaláwo sóun lè yẹ̀wò pé kùránì gan ni wọ́n fi bóun yẹ̀wò pé ọmọ àwọn tó fẹ́ ṣe ẹ̀sáàmù sẹ́nẹ́kò ni ó ṣe ni àbí wáyẹ̀kì èwo lọ́ba mu alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah baad e ọlọmọsá abani sọ ń béèrè lẹ́san olóore o e ọlọ́njọ́jáde jẹ́ kí ìdáhìn kọjú oríire fún ó ń béèrè náà àkọ́kọ́ ẹni tí ń béèrè wípé àwọn ń lọ sí ọ̀dọ̀ àwọn àfa ńgbà tí wọ́n ti gbọ́ yé wípé bóyá ọmọ àwọn fẹ́ẹ́ fẹ́ ọmọ kan àbọ̀ fẹ́ẹ́ ṣiṣẹ́ kan sẹ́nẹ́kò ni ó ṣe kàbí kọ́ mọ̀ ṣe wáyẹ́kì kódà kùránì náà ni àṣì máa ń sọ àgádágodo sí tàbí wọn ò fi kọ́kọ́rọ́ sí láàrin wọn máa bá wọn yí e ibi táwọn ń lọ rè ní tàwọn sẹ́lẹ̀ náà tún jẹ́ ẹbọ jẹ̀mọ́ ẹ̀ jẹ́ àkíyèsára in tó sún ẹni ìdébi in tó sún déyìn náà lọ́rọ̀ ajé àmú ọlọ́mọdé agbábẹ̀ dolórí bú wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi ni alọ́sọ̀tà ń sọ alukurani kalẹ̀ fún bó o ní anabi ṣe kọ́ a ní alukurani náà ntí ń bẹ́ńbẹ̀lù ni a máa múlò kọ̀ọ̀kọ́ wa ká sọ kùránì di ntá máa fi dá gbígbá o ẹ dákun ẹjẹ́ àkè ọ̀kan náà àwọn afa kan wa bá mi jọ kàwá jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn ni afa mọ̀jì ara wọn mọ̀júmọ́ lónìí ebi pa mí ń gbọ́ pa ṣé ẹ máa wo ṣẹ́ òun ò jẹ́ ebi àwọn ṣe àwọn máa ń bó ṣe mú náà bóde inú àwọn ti dùn pé à èèmọ̀ lélẹ́yìí bọ́n ṣe kí ni àwọn àṣẹ mú tẹ̀sùn báyìí nàbà fi bá ní bá ah, tó fi kan lẹ̀ sí fi five hundred mí lẹ́nu ah, nàbà yà wá wà nǹkan sí kejì sọ fún un ngbà gba one thousand tó lọ tán nàbà ní ah, ọlọ́run ọba yé aramu mọ̀ ń jẹ yóò forí jèmi o mọ̀ mọ̀ pé orí nǹkan irọ́ mọ̀ ń pa o gbogbo eléyìí náà kúnta jàmáà ẹ dákun ẹ jẹ́ àkíyèsára à ń fi Allah subhanahu wa ta'ala àfi ń bẹ̀ kọjọ́ kọ́ lò wá fún ìyọnu rẹ̀ jálẹ̀ kọ́ mọ́ lò wá fún ìbínú rẹ̀ ẹ̀dá kan béèyàn jọlẹ̀ láyé ìtọ́lọ̀ ń fẹ́ fún nu rẹ̀ yóò fún béèyàn sì jà lágbára tí ò ní fún kò ní fún la hawla wala quwwata illa billahil azim. eléyìí ni ètò yín tó wa dáwàtúlẹ̀ haq ìpèpè òdodo tí wọn ò lò tí pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn nǹkan tí a ti máa ń sọ fún wa lórí program wa ní exam àmọ́ wa yóò wáyé ní July twelve àwọn Aliman School of Science níbi tá a ti ń kọ́ nípa èdè Lárúbáwá àti ẹ̀kọ́ ayé òde tòní tá a mọ̀ sí ìmọ̀ science àwa tá a bá ní béèrè kan àbí mi tí a bá fẹ́ béèrè ká máa pò wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero seven zero sixty six fifty five seventy thirty six zero seven zero sixty six fifty five seventy thirty six àwọn tájú wà nínú lágbára lálẹ́ tòní àwọn náà ni àfàwà Ismail ẹ̀rọ àlà wọn bẹ pẹ̀lú wa ṣéwà Abdulrasaq arúgbólosúnà àjọ àpapọ̀ ni ẹni tí ń tẹ bọ́tìnì náà ni àfàwà Badmus ẹni rẹ bákan náà ń tọ́ darí ètò Sulaiman Ibrahim Abu Ibrahim wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.